tí kò bá sí ìmọ̀ràn tó péye láàrin ọkọ àti ìyàwó kí lè rò pé ó lè fà tó lè dálẹ̀ lórí ọmọ. Hmm. tí kò bá sí ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ tó péye láàrin lọ́kọ-láya ó máa ń fa jàǹbá nínú èdè ìgbéyàwó hmm. tí a bá sọ wípé jàǹbá nínú èdè ìgbéyàwó ó dá lórí àwọn ọmọ tí kò bá sí ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ gẹ́gẹ́ bí òbí sí ọmọ ọkọ sí aya bó ṣe yẹ kó lọ nínú ìdè ìgbéyàwó ìgbéyàwó yẹn ò ní pẹ́ tó máa fi forí ṣánpọ́n hmm. ṣùgbọ́n tí a ò bá fẹ́ kí ìgbéyàwó wa kó forí ṣánpọ́n ọkọ àti aya gbọ́dọ̀ fi ààyè sílẹ̀ láti bára wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya kí wọ́n sì tún fi ààyè sílẹ̀ fún àwọn ọmọ wọ́n gbọ́dọ̀ mọ èròǹgbà àwọn ọmọ wọn tí wọ́n bí ọkọ gbọ́dọ̀ lè mọ ohun tí ah, ìyàwó mi ohun tó lè sọ nìyí mo jẹ́rìí ọkọ mi mo mọ ohun tó lè sọ ohun tó lè ṣe nìyí tí ìjùmọ̀sọ̀rọ̀ kò bá wà nínú agbo ìdílé èṣù ò lè ráyè wọbẹ̀ o wọ́n ní hmm. tógiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀ hmm. nígbà tí ìjùmọ̀sọ̀rọ̀ kò tó péye bá wà nínú agbo ìdílé dájúdájú inú ilé yẹn á tòrò hmm. á sì lárinrin nítorí pé kò ní sí ohun kan kò ní sí ọ̀rọ̀ kan tó fẹ́ máa fi sábẹ́ ahọ́n oníkálukú á lè sọ ẹ̀dùn ọkàn wọn oníkálukú á lè mọ ibi tó ń lọ ọmọ rèé ìgbésẹ̀ wo la fẹ́ gbé ohun tó ń ṣẹlẹ̀ nínú agbo ìdílé leléyìí bá lè mi hmm. ohun tí mo fẹ́ leléyìí ohun tó ń ṣẹlẹ̀ nìyí mi ìfẹ́ káwọn ọmọdé yìí bá àwọn ọmọdé yìí dọ̀rẹ́ pọ̀ mi ò fẹ́ kẹ́yìn náà bẹ́ni báyìí dọ̀rẹ́ pọ̀ aya mi èmi náà ò fẹ́ ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ wà àti ẹni báyìí nítorí pé ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ wà ní. Hmm. ṣùgbọ́n tí ò bá sí ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ tó péye nínú agbo ìdílé ó ṣeé ṣe kí ìgbéyàwó yẹn kó forí ṣọpọ́n nítorí pé obìnrin á ní ọ̀rẹ́ tó ń fọ̀rọ̀ lọ ọkùnrin náà á ní ọ̀rẹ́ tó ń fọ̀rọ̀ lọ̀ nígbà tó bá máa di kọ̀ráǹgídá ọ̀rẹ́ tí wọ́n ń fọ̀rọ̀ lọ níbí yìí ó mọ̀ bóyá òun jẹ́ lọ sínú ilé ẹni. àbí. ìmọ̀ràn wo ló rò pé yóò gbà ọ́ ọkọ ẹ gan náà tó rò pé ń fọ̀rọ̀ lọ ọ̀rẹ́ ìmọ̀ràn wo ló rò tọ́ rẹ̀ gan fún un. Hmm. at the end of the day kí ló máa ṣẹlẹ̀ nínú agbo ìdílé yín ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọkọ àti aya wọ́n gbọ́dọ̀ jira wọn ní òṣùṣù ọwọ̀ kó má fi ohun kan pamọ́ fún ara wọn kí wọ́n jẹ́ kí èdè ìdè ìgbéyàwó wọn kí ó ṣí sílẹ̀ nígbà tí ìdè ìgbéyàwó wọn bá ṣí sílẹ̀ láti fọ ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ kò ní sí gbọ́n mi sí. omi ò tó hmm. ẹ ṣe mọ̀wé ọ̀yálékè <laughs> àmọ́ ìbéèrè kejì mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé tí kò bá sí ìfikùnlukùn tó péye báwo lẹ ṣe lè rò wípé láàrin ọkọ àti aya báwo lẹ rò pé ó ṣe lè rí irú okùnfà wo ló lè fà tí ò bá sí ìfikùnlukùn tó péye nínú ìgbéyàwó. Hmm. tí ò bá sí ìfikùnlukùn tó péye nínú ìdè ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló lè dá sílẹ̀ o nítorí pé èmi ò mọ inú rẹ gẹ́gẹ́ bí ọkọ hmm. ìwọ náà ò mọ inú mi gẹ́gẹ́ bí ọkọ gẹ́gẹ́ bí aya a ò mọ ohun tí ẹnìkọ̀ọ̀kan lè sọ pé ó lè jẹ́ this is the solution to this problem ó dára èmi mú ohun kan mo mu síkùn mo ní mi ò ní sọ fún baálé mi baálé mi náà mú nǹkan kan sí kọ̀rọ̀ ìkẹ́ ẹ̀ ó lóun ò ní sọ fún ìyàwó òun òun fẹ́ ṣe é ní surprise ni at the end of the day surprise yẹn wàhálà ló máa fà nínú ìdìgbéyàwó ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọkọ àti aya gbọ́dọ̀ lè fikùn lukùn kí rọrùn o ẹ jẹ́ ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ kí rọrùn àwọn nǹkan míì wà nígbà míì tó jẹ́ wípé a máa rò wípé jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí fún baálé mi tó bá wá ro ọ̀rọ̀ yẹn lọ tó rò ó bọ̀ ọkọ lè gba ọ̀rọ̀ yìí sí ìbínú sì lè gbà á sí wàhálà nítorí pé ọkùnrin jowú jobìnrin lọ níbi tí wọ́n bá ròyìn pé òun rò ó gbà nìyí kó jẹ́ pé bí tí ọkọ máa rò ó gbà nìyí ìdí nìyẹn tó fi jẹ́ wípé àwọn méjèèjì gbọ́dọ̀ ní ẹ̀mí ìgbọ́ra ẹni yé nínú ìdè ìgbéyàwó tí ẹ̀mí ìgbọ́ra ẹni yé bá ti wà kò lè sí ìṣòro púpọ̀ ìṣòro máa wà ṣùgbọ́n kò ní pọ̀ torí wọ́n ti dojúlùmọ̀ ara wọn wọ́n á sì lè yanjú ọ̀rọ̀ tó bá wà láàrin ara wọn ní ìtùbí ìnùbí. Hmm, ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ but kí ni tí mo fẹ́ mú jáde èyí tí mo tún fẹ́ béèrè yìí èyí tí mo tún fẹ́ béèrè lẹ́lẹ́kẹta yìí ṣé ẹ ti bínú. rárá o olóòtú. <laughs> ẹ má bínú àmọ́ gbogbo gbogbo bí tó yẹ ká mẹ́nu la mo fẹ́ ká mẹ́nu bà lẹ́ni lórí ọ̀rọ̀ ìbáraẹnidámọ̀ràn nínú ìgbéyàwó àti ọ̀rọ̀ pẹ̀lẹ́ ṣe rí ọ̀rọ̀ pẹ̀lẹ́ yẹn àti mú ẹnu bà látàárọ̀ hmm. ìbáraẹnidámọ̀ràn náà là ń sọ látàárọ̀ àmọ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́ tẹ̀ ń wò yìí tẹ̀ ń wò yìí téèyàn bá ó ní bí wọ́n ṣe lè gbé tí òfin ní da nǹkan rú ìmí ìwà téèyàn bá sọ ó lè túká tàbí kó tún ṣe hmm. kí lè rò pé ó lè ṣe ó ó ó ṣe pàtàkì láti jẹ́ kí ọ̀rọ̀ pẹ̀lẹ́ kó jáde lẹ́nu ènìyàn àmọ́ ọkọ ọkọ ọkùnrin míì wà tó jẹ́ pé tọrọ ọ̀rọ̀ ẹ̀ gan ó ti fẹ́ sú ìyàwó ẹ̀ hmm. débi pé tó bá ní kí obìnrin sọ a ọkọ míì á gbé e níbí hmm. ẹ jẹ́ ká ẹ fojú ẹ jẹ́ ká fojú yẹn wò pé kí ni ẹ rò pé ó ń dálẹ̀ nínú ìgbéyàwó ní ọ̀rọ̀ pẹ̀lẹ́. Hmm ẹ rí i pé ẹ̀yin náà ti sọ tẹ́lẹ̀ ẹ ní ọ̀rọ̀ pẹ̀lẹ́ ní yọ obì lápò ọ̀rọ̀ pẹ̀lẹ́ ṣe pàtàkì nínú èdè ìgbéyàwó ó ṣe kókó tí a bá sọ wípé nǹkan ṣe pàtàkì ó ṣe kókó ó ṣe kókó náà ni ṣùgbọ́n nǹkan ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ ni wípé ọkọ àti aya tí à ń sọ yìí ìwà wọn yàtọ̀tọ̀ síra wọn ibi tí a ti tọ́ oníkálukú ó yàtọ̀ tọ̀ bákan náà ibi tí oníkálukú ń gbé kó tó di pé wọ́n di ọ̀kan ó yàtọ̀ tọ̀ o ọ̀nà tí a gbà tọ́ ìyàwó yàtọ̀ sí bí a ṣe tọ́ ọkọ. àwa ń sọ nípa ìwà pẹ̀lẹ́ báyìí ẹ má jẹ́ ká tanra wa jẹ ọkọ àti aya tí wọ́n di ọ̀kan ẹ má jẹ́ ká tanra wa jẹ ìwà pẹ̀lẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́ wọ́n lóun ló ń yọ obì lápò ẹni tí ò bá ní ìwà pẹ̀lẹ́ kò lè ní ọ̀rọ̀ pẹ̀lẹ́ lẹ́nu hmm. ẹni tí ò bá ní sùúrù kò lè ní ọ̀rọ̀ tútù jáde lẹ́nu sùúrù tí a wá ń sọ yìí hmm, kò rọrùn láàrin lọ́kọ láyà torí nígbà míì wà tí gbọ́n ṣe omi ò tó bá ṣẹlẹ̀ tí ìyàwó bá ní ọ̀rọ̀ pẹ̀lẹ́ lẹ́nu ọ̀rọ̀ tútù lẹ́nu ó ṣeé ṣe kí etí kẹta má gbọ́ ohun tó ń lọ nínú agbo ìdílé yẹn tó bá dẹ̀ jẹ́ wípé ọkọ ni ó ní oore ọ̀fẹ́ ìwà pẹ̀lẹ́ àti ọ̀rọ̀ pẹ̀lẹ́ lẹ́nu ó ṣeé ṣe kí etí kẹta kó má bá wọn dá sí ọ̀rọ̀ èdè ìgbéyàwó wọn mo ní àǹfààní láti fi ọ̀rọ̀ wá ọkọ àtìyàwó kan lẹ́nu wò wọ́n ṣe anniversary fifty years anniversary hmm. Hmm. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìrírí ìrírí ìrírí wọ́n á rí i pé ọkọ ló ní ọ̀rọ̀ pẹ̀lẹ́ lẹ́nu àti ìwà pẹ̀lẹ́ ìyàwó yẹn pípípípípípípípípípípípí ṣùgbọ́n ọkọ yẹn ti mọ ọmọ ìwà ẹ̀ hmm. ó ti mọ ọmọ ìṣe ẹ̀ ó dẹ̀ mọ bó ṣe mú nǹkan ẹ̀ hmm. ó yẹ kí a kọ́kọ́ wo ara wa ká mọ orú ẹni o kò mọ bó ṣe ń apologize fún ọkùnrin hmm. ó máa dúró lórí rárá ni mo ọkùnrin mi wà kẹ̀dẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni èmi kọ́ ni mo jẹ̀bi ìyàwó mi ló yẹ kó kọ́kọ́ wá bẹ̀ mí ó máa ń wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ìdè ìgbéyàwó wọn kó má bàa forí ṣọpọ́n èèyàn kan nínú àwọn méjèèjì gbọ́dọ̀ ní ọ̀rọ̀ pẹ̀lẹ́ lẹ́nu nítorí pé ọ̀rọ̀ pẹ̀lẹ́ ló yọ obì hmm. lápò. ẹ ṣé mo dúpẹ́ mo inú mi dùn mo gbogbo àwọn àwọn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín tẹ́ ń dá mi lóhùn lẹ́sẹẹsẹ mo nígbàgbọ́ pé lágbára Elédùmarè ilé yín ọ̀nà yín ọmọ yín gan kò sí èyí tó máa dàrú <laughs> ọmọ yín kò ní yàn kú